Burukita bùrìkítà ya ahamadu ayami wakana máa bá araka lọ òfìkà ayami ṣáánúka Ajibe ayami Ajiruka kọ̀ríbẹ̀ ayami alẹ́ Ardu wàsánáù Maka ayami. ó yẹ kí n mu omi <laughs> okay now mo fẹ́ tẹ̀síwájú lórí ọ̀rọ̀ al-istifta ti Mirza Gulam Ahmadu Òkùrọ̀ fún àwọn ìjọ rẹ̀ tí wọ́n gba irọ́ láàyè nínú ìṣẹ̀mí ayé wọn. Àyà rẹ̀ súra rẹ̀ ó tún tẹ̀ wájú wípé. àlẹ́hàrídù wa sàmáwù máa kà kàmáhù wa màáyín àyà mi. àǹtà wàjí ń fi ádìrọ̀tì ìtàràtúkà lè nàfsí subhanallahi tabaraka wa ta'ala zada majiduka yankọtihun aba uka wayabdahu mi wàyábdáwù mí ń kà áyà mí wà máa ká náà lọ́hù lìyẹ tiraka áyà mí àtàyẹ̀mí ìzàlẹ̀ kọ̀bí ìfàmìnà sọ yìí bẹ̀ áyà mí. ìdá a násùrù lọ ìwàlẹ̀fàtì áyà mí wàtàmátì kẹlímàtò rọ́bìkà. هذا الذي كنتم به تستعجلون آية مي أردت أن أستخلف فخلقت آدم آية مي دنا فتدلى فكان قاب قيس فكان قاب قوسين أو أدنى دنا fatadalla fakana kọba kọusaini awo adna ayami yuhuyi diina wayukimu shari'a ayami ya adama uskunu anta wa zawjuka lijanna ayami. We are reading out the chapter the chapter and istiftah of the impostor Mirza Gulam Ahmad so let's continue ya mariamu uskunu anti hey, ah ọlọ́run ọba mirza gulam ahmadu ògbọ́ lárúbáwá mọ́ o nǹkan yan ya mariamu uskuni uskuni anta uskuni anti wàzá ojú kàlíjà nna, áhà eléyìí ga o ọmọ tó bá ka. tọba ka dùrúsù lóga àlẹ́ àrọ̀bíyà tó bá fẹ́ sọrú ọ̀rọ̀ yìí gan yóò kọ́ lẹ́nu ńgbà tí ó já sí pé mariamu ló pè oníyá mariamu. uskul ní ló yẹ kó jẹ́ kò yẹ kó jẹ́ tá a tá a ti ya ádámù lẹ́ẹ̀kan oníyá anta àbí ó tún wá lọ́lọ́hún ọlọ́hún òun tún bá òun sọ̀rọ̀ wípé ìyá mariamu uskun anta uskun anta kò yẹ kó gẹ́ uskun nítorí yẹ kó gẹ́ ni uskun ní anti wàzà ojú kìlìjà náà àmọ́ ẹ̀mọ́ tí ó sọ fún wa ntí àwọn dr saidi tìmẹ́yìn ó sọ láàrin ni ṣé ẹ mọ̀ ṣé ẹ bá gbàgbé pé ẹ̀ẹ́n àlìjẹ̀nu ni Mirza Gulam Ahmadu so ó sì ti fi rẹ̀ hàn wá pẹ̀lú bó ti sọ wípé òun dúró ọlọ́run pé òun ni ó kọ mọ́ríyámà pé ọkùnrin náà sì ni ó kàn di obìnrin ni ǹjẹ́ gbọ́rọ̀ mi yé so mọ́ríyámù táwọn ń wò yìí níwò obìnrin wọn ò ọkùnrin ni mo rò pé gẹ́ẹ̀tì tí mo sọ tẹ̀ bá tẹ́ pé bá ń kọ́ lárúbáwá yóò ti yé yín ẹ̀fì yẹn lẹ̀ amọ̀nàjú ẹ̀ lítà ó ní yá mariama uskuni anti wàzà ojú kàlìjà náà aya mi yá ahamadu uskunu anta wàzà ojú kàlìjà náà àyà nusurita nùsúrítà wàkọ́ọ́lù láàtà hínà manás àyà míì iná lẹ́bí iná káfàrú wásọ̀dù ànsẹ̀bí lìláì rọ́dà àléhìmú rọ́jù lómi ń fáárì àyà míì ṣàkárà lọ́hù wùsá áyàhù áyà míì àmì ẹ̀kúlú náà náhánù jẹ̀mí ń mú un tẹ̀sìr áyà míì. sayuzamu lijamu wayuwaluna dubur aya míì iná kàlìyáwómà làdáyíná màkínú ní àmínú aya míì wà iná aláìka rahamati fi dúníyà wàlẹ́dínà fi dúníyà wàdín. والدين وإنك من المنصورين بحمدك أوكي يحمدك الله تبي يها يحمدك الله ويمشي إليك وإن عليك رحمتي في الدنيا wàdín tàbí wàdáìn wà ìnáka wà ìnáka minalimansurina yahamadukallahu wàyàmsì ilayka ayami. سبحان الذي أسرى بعبده ليلا آية مين alako adama fa pa akiramahụ ayami dara ụlọhụ fi hulalili abiya ayami anka ogoro aisita timiriza gulamahmadu sokpe mgbe ọba fún amadi ya gbogbo ẹ̀yin ìjọ amadíyà ẹ̀yọ igi tí ń bẹ létí yín súrà tí ọ̀gá yín gbà wá là ń kà sí yín létí ẹ má sì jẹ́ kórí ọmọ ọ̀fọ́ yín o ó dìgbà tí mo bá analyze ẹ̀ kórí tó fọ́ yín orí ó padà fọ́ yín a orí ó padà fọ́ yín nígbà tí n bá ń bá ẹ̀ ògèrè lélẹ́yìn náà sáà pé tí ẹ bá ẹ̀ẹ́kẹ́ ògèrè leléyìí ògèrè nìyí ná. ó tún ní bushiro laka ya ahamadi ayami anta murodi wamai ayami siruka siri siruka siri ayami. ana ini naasirụka y ini hapilu ka ayami ini gailụkaliasi imam ayami akanaliasi adabayami uluụwa lowụ ajibe ayami layusi alụ amma alu wa hum yus'alun aya mi wa tilka li ayyamu nudawiluha bainan nas aya mi wa qalu in hadha illa ikhtilaq mi qul in kuntum qul تحبون الله فاتبعوني يحببكم الله آية إذا نصر الله لمؤمنا جعل له لحاسدين في الأرض ولا راد لفضله آية مين فالنار موعدهم آية قل الله ثم ذرهم في خوضهم يلعبون أيامي وإذا قيل لهم آمنوا كما آمن الناس وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن سفهاء ألا إنهم هم سفهاء ولكن لا يعلمون ìdúnkù mẹ́wọ̀n. Aya mi, wa idha qila la tufsidu fil ardi qalu innama nahnu muslihun aya mi aya Mirza Ghulam Ahmadu là ń kà sétí ìgbọ́ yín nínú súra rẹ̀ súra al-Istiftah tó lòún gbà látọ̀dọ̀ ọlọ́run kan fún ìjọ Ahmadiyya. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مسلحون آية مي قل جاءكم نور من الله فلا تكفروا إن كنتم مؤمنين آية مي أم تسألهم من خرج أم تسألهم من خرج fàwọn mímọ́gìràmì mùsùkọ́lùún àyàmí bal àtàyínáhùn bẹ̀lẹ̀ hàkì fàhùn lẹ́lẹ̀ hàkì kárìhùn àyàmí. tàlátọ́fù bí nàásì wàtàrọ́hàm wàtàrọ́hàm àlẹ́yìn tàlátọ́fù bínáàsì wàtàrọ́hàm àléhìm àyàmí àǹtàfíhìm bímamzìláti Músà àyàmí ja'akum nurum. Ah, mo ti ka bẹ̀ yẹn. Okay. áyà míì wásbírú alámáyẹkúlùún áyà míì làálàkà báàkì unnafsaka aláyẹkúnú mu'minin áyà míì látàkìf máa lẹ́yìn sàlàkàbìhì ilmun. àyà míì wàlá tùkọ́ tìbù ní filẹ̀dínà zọ́làmú ìnáhùn mugurakún àyà míì wàsánà àlìfúlíkà bí àyùnínà wàwáhàyínà àyà míì. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم أيامي، وايديا مكروبيك الذي كفر، مين وإذ يمكر بك الذي كفر وإذ يمكر بك الذي كفر أيامي مين أوقد لي يا آمان لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين آية مين Hum. Legal. irú ọjọ́ òní gbogbo ìwọ tí o lè dá kéwú kà ó rí bí ó ṣe máa dùn ọ́ pé á ah, kó sì jẹ́ pé èmi náà lè mú èmi náà lè dá kéwú kà ní ìbámu ti ń ṣẹlẹ̀ láàrin gangan. anka ń ka súra al-istifta ti Mirza Ghulam Ahmadu tó lọ́lọ́ ń fún òun lẹ́yìn alukur'an fún ìjọ rẹ̀ ìjọ Ahmadiyya a ti kà á dé orí aokidiliya aman. لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين آية مي تبت يدا أبي لهب وتب آية ما كان له أن يدخل فيها إلا خائفا آيامي وما أصابك فمن الله آيامي الفتنة ها هنا آيامي فاصبر كما صبر أولو العزم àyà míì àlà iná ha fitinà tún mínà lọ àyà míì liyohiba huban jama àyà míì huba mínà lọ alẹ́ azizi alẹ́ akirom àyà míì ṣàtàní tùzìbàhán ṣàtàní.